ẹ̀ńtọ́ ma zina lé wọ̀ wọ́n lọ bá fámìlì rẹ̀ ṣe zina ọ̀ràn yẹn ni kò pa. ó wá látọ̀dọ̀ Bara ibn Azib radiyallahu anhu qala asabtu ammi ahụ ma'ahu rayatun fakultu ayna turid mo bá ọ̀nkù mi kan pàdé àbúrò àbẹ́gbọ́n bàbá mi wá bá kan lọ́wọ́ rẹ̀ níbo فقال بعثني رسول الله صلى الله عليه وآله وسلم إلى رجل نكح امرأة أبيه Ànábì ló rán mi sí ọ̀dọ̀ ọkùnrin kan tó yẹ kó bá ìyàwó bàbá rẹ̀ sùn فأمرني أن أضرب عنقه ó pa mí láṣẹ pé kí n gé orí rẹ̀ kí n bẹ́ ọrùn rẹ̀ dànù وآخذ ماله kí n sì kó gbogbo rẹ̀ wá أخرجه الترمذي والنسائي àwọn olùmọ̀ méjèèjì wọ́n gbé jáde hadith sahih lórúkọ yé wa wọ́n pa torí eléyìí ti di ẹran abú èèyàn abú nu irú rẹ̀ ọ̀yẹ́ kọ́sẹ́kù láyé ma. tọ́ ìyá náà kí la kó ṣe ọ̀sẹ̀lẹ̀ láyè sí ni o ó bẹ ọmọ lórí mi ó fọ̀bẹ gún eléyìí jẹba àwọn. ṣé ìwọ wọ́n fẹ́ wò di ìyá rẹ̀ gan ni ambosibosi kọ́ ọmọ báyà rẹ̀ sùn àwùjọ bíi lẹ́ ẹ̀rínú àdìtì kan ni gbàtí ẹnìkan sọ pé eh, wà Ànábì sallallahu alaihi wasallam oníkà má máa já wọlé wọ̀dọ̀ àwọn ìyá àwọn obìnrin ká má máa já wọ̀dọ̀ àwọn obìnrin tó títí tó fi dórí àwọn ìyá wa náà ni à Ànábì ní sọ fẹ́ rí ìyá rẹ̀ ń hòhò ni ẹ wo hikima sọ fẹ́ rí ìyá rẹ̀ ń hòhò ni à gbogbo ọmọ tó rí rẹ̀ bá pé láyé àyánu gidigidi gidigidi téèyàn ò má bó ti lè pọ̀ tó ènìyàn wà ìyá rẹ̀ lọ́mọ abọ́ sókòtò máa ń dì ayé wo lọ́wọ́ dàrú débẹ̀ tọ́ akọ́ ń báyà rẹ̀ sùn a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim. tọ́ akramakumullah ayé ti bàjẹ́ o ayé ti bàjẹ́ débi kó ara àwọn ọkùnrin ní ìsìn tó ń fẹ́ra wọn kọ́dà rí àwọn lóyìnbó nìsín tó ẹ kí wọ́n tún lé sanction lé àwọn countries lórí wọ́n fìyà jẹ àwọn country tí wọ́n bá gbà pé kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin láti amẹ́ríkà ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ obama ọlọ́bẹ̀rẹ̀ wàhálà yìí gbogbo ẹ̀ lórí pé kóun lè bá dìbò òfófó kóun lè bá tún wọlé ẹlẹ́ẹ̀kejì ó legalize kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin tẹ̀sí mọ̀ pé bàbá obama ọkùnrin lọ́fẹ́ ni wọ́n fi bí obama mama rẹ̀ obìnrin lọ́fẹ́ ni wọ́n fi bí obama ìdí nu tó fi ń fẹ́ ká yọ ọ́ dàrú kọ́ bàjẹ́ ó wá débi pé nígbà yẹn gan gbogbo African countries wọ́n ní kí wọ́n debate ẹ̀ ní parliament wọn àwọn countries tí wọn ò bá ti gbá wọlé àwọn ò lè sanction lé wọn lórí tí ìbá wa ṣe páyé bá dàrú à láwọn olórí gidi ṣé nàìjíríà ń bẹ nù lùtọ́ ẹ̀kọ́ máa gba sàrà àlàyé ni ṣé nàìjíríà ń bẹ nù lùtọ́ ti yẹ kí UNICEF kan orí sẹ́sẹ̀ àbí Red Cross kan láíláí ìlú tó ní owó tó wọ́n ń sàdánù ní nàìjíríà yìí ó lè kàn pọ́ńbẹ́ ni èèyàn kan kan jíwó tó yẹ pé ó tó gbé odidi kọ́ńtírì ró yóò jí kó lọ fáwọn òyìnbó lè àwọn ọmọ fi tún lù tiwọn sí torí de eléyìí báyìí láyé ìsìn ọkùnrin ń fi ọkùnrin o ọkùnrin ń bọ́ ọkùnrin sùn o àwọn ọ̀bùn ọmọ akidibọ léègbé a'udhu billahi minash shaitani rajim láti ayéjọ́ náà láti mọ̀ pé irú wọn wà ní nàìjíríà wa ń bì pápá alágbọ̀nlé haúsá àwọn ọkùnrin kan wà tó máa ń pè ní yẹndéwùdù yẹndéwùdù yẹn ni kó àwọn ọkùnrin tó ready for men men that are ready for men àwọn yẹndéwùdù nù ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn lẹ́rìí ti ń kiri iṣu díndín àtẹ̀yìn ó sì lè bóra látòrí délẹ̀ tí ọmọ wa sọ̀rọ̀ tí ọmọ ṣe bí obìnrin tọ́mọ̀ ń bá a sọ ṣẹ́ẹ̀tì ìjẹ̀tì kéésì yóò máa sọ̀rọ̀ bí obìnrin kíkẹ́ gbá lẹ́nu kẹ́nu rẹ̀ ọwọ́ ó ti wà tipẹ́ kó tó wá di tọrọ fún kálínis á ọmọ èèyàn fẹ́ràn bàjẹ́ pọ̀ ìṣe àwọn èèyàn lùtùnù haram ni jama ẹni tó bá ń ṣe haram ni o ẹni tó lọ́kùnrin ti tóun òun ò nídìí obìnrin ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ló wà. ó sì máa ń ba àdámọ́ mi yẹn jẹ́ èyí wọ́n wá dà gẹ́gẹ́ bí ẹranko nísìnyí bá ní àgbò ní ní àgbò yín yẹn wá ẹ tún wá mú àgbò mi wálé kí lágbo ọmọ sí ká kó wọn bá sùn títí rẹ̀ ó ti lé burúkú tí ọmọ léka gbogbo mi tí ọba wọ kódà yóò tún sú akọ àgbo náà pé ó wò mí dáadáa ìwọ ń bẹ lórí tèmi náà. subhanallah ah alẹ́ ọlọ́run dáwọ̀ ẹ̀dá rẹ̀ dá àfi tí àdámọ̀ ń bá dorí kodò àgbo tí wọ́n ń lé o yóò tún máa wo ètí ń lé pé wò mí dáadáa èmi náà ní hò kèé serú mi lọ́ọ́ yẹ kó lé òun ti pé kíni ní nǹkan tó mú mi ọgbà bẹ́ẹ̀ náà làwọn orúkọ ok tí èèyàn bá ti wá dọkùnrin tí ń wọkùnrin ẹ rí i pé àdámọ̀ rẹ̀ ó dorí kodò kò ní máa ṣe nọ́málì mà kò ní máa ronú nọ́málì mà gbogbo ọkùnrin dáràn lọ́dọ̀ rẹ̀ tí máa ń bọ́kùnrin sọ̀rọ̀ yóò ti máa wo ohun tí ń wò lára rẹ̀ tí yóò ti máa gbé ah eléyìí ó sì da o eléyìí ó sì dùn o ẹ́ ọkùnrin sọ́kùn torí ẹ̀ làwọn aṣíwájú wa rere wọ́n ti kórìíra kéèyàn má nírun ara àwọn fáyidà tó wà nùkó nírùngbọ̀n yàtọ̀ sí nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ jẹ́ amúrad ni ẹni tí ń dán lágbọ̀n apágbọ̀n tágbọ̀n rẹ̀ ń dán bíi ti nítorí pé àwọn tí máa ń ṣèranù ẹ̀rí pàgbọ́n wọn tọ́ba nírùngbọ̀n wọn ń bára wọn mọ̀ pé wọ́n wà ní ustaz òun ọ̀fẹ́ kọ́ wà ní ustaz level subhanallah ah ìsìláàmù ti da pọ̀ jù ẹ wò pẹ̀lú rúngbà ọkùnrin ọ̀dọ̀ ọkùnrin àyàfẹ́ ni tọ́lọ̀ ń bá dá lápágbọ̀n tẹ̀mọ̀kọ́ àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ jẹ́ pé kò tiẹ̀ sí ni irun kan ò ní hù lágbọ̀n rẹ̀ tí ì kú adúpẹ́ fọlọ́n tí ẹnìkan á sọ pé irun gbọ̀n òun ó ń hù hérehère atọ́run ló ti bẹ̀rẹ̀ tuntun burú gbogbo tọ́ba wà lájà ńkólókóló náà ọ́ dáa gbogbo ẹ̀ tọ́ba rí ọmọ pé yes this is a man. lọ́gbọ́n o wọ́n tó máa farun gbanjojúmọ́ o yọ farun gban ní gbogbo ẹ̀ dàbí tàwọn sisi tó tún máa fi kíní kan rá ọ̀ ń tan rẹ̀ jẹ àmúradù ni ọ́. lẹ́yìn eléyìí báyìí ọkùnrin tọ́ba wa lọ dánrú ẹ̀wọ̀ ọ̀daràn ni o ìyá tí ó jẹ ìyá ńlá ni o ìyá rẹ̀ ju ti zina lọ o nítorí pẹ́sẹ̀ tó ná ẹsẹ̀ ńkọ́ ó ju zina lọ ilé ìgbẹ́ lọ ń wọ̀ ilé ìgbẹ́ lọ ń wọ̀ sòyọ́ jẹ ìyá burúkú ẹni tó sì serú ẹ̀rí tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá mú kílẹ̀ orí mọ́ wọn lẹ́sẹ̀ ọ̀rọ̀ jò òkúta lé wọn lórí ó sì ní wọ́n wù ọ́nà tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà ẹ̀wọ̀n káwọn èèyàn nábì ló àwọn náà serú ẹ̀ kọ́dà látara iṣẹ́ wọn wọ́n tún sọ iṣẹ́ wọn ló kọ́ rẹ̀ aliwab aliwab ìyẹn ni pé ṣe àwọn èèyàn nábì lò lùtù ọba wọn sí o ọlọ́ni walutan idh qala liqawmihi atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin ìgbàtí ọlọ́ni ẹran létí pa nábì lò nígbà tó sọ fáwọn èèyàn pé ah, ìbàjẹ́ tẹ̀ ń ṣe yìí ẹnì kan ò ṣerú rẹ̀ rí o nínú gbogbo àgbáńlá yìí tìyín là kọ̀kọ̀ innakum latatuna ar-rijala shahwatan min duni an-nisa' ara obìnrin lẹ́ẹ̀ tí ń gbọ́ bùkátà yín yàtọ̀ ara ọkùnrin lẹ́ẹ̀ tí ń gbọ́ bùkátà yín yàtọ̀ sáwọn obìnrin bal antum qawmun musrifun ó ń ṣekúṣe lẹ́yìn kìíní ó ń ṣekúṣe ni. wa ma kana jawaba qawmihi illa an qalu akhrijuhum min qaryatikum innahum unasun yatatahharun èsì tí wọ́n sọ ni pé lé lùtù àtàwọn èèyàn rẹ̀ kú ònú òlù ó ń mara ni wọ́n ọ̀bùn ọ̀bùn ló sì lè gbé lu yìí tó o bá dọ́bùn ó sì kìdí rẹ̀ bọ́ léègbẹ́. fa anjaynahu wa ahlahu ọlọ́run lálù àtàwọn èèyàn rẹ̀ àwọn ará ilé rẹ̀ illa imra'atahu kanat minal ghabirin àfìyàwó rẹ̀ ń bẹ náà tó ti síwájú kó o sórí ibu o sórí ibu. wa amtarna alayhim matara arọ òjò lé wọn lórí òjò kúta fanzur kayfa kana aqibatul mujrimin wọn náà wọ́bọ̀ látúmọ̀ táwọn ọ̀daràn ti rí. kásọ̀ yẹn lóko eré ni ò lẹ́gbẹ̀ẹ́ kọ́ lọ́n rọ́jò kúta. ee wàláhì ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run lágbára kọjá bá a ṣe lérò ẹ̀yin náà mọ̀ pé kọ̀pẹ́ kò jìnnà nínú ilé ayé wa yìí nìsín kò tí tọdún márùn pẹ́ kò tí tọdún márùn ní Russia kìnnì kan jábọ́ láti sánmà wọ́n ló tó pápá àṣeré tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ọgbọ́n kò Russia wípé téèyàn ò sí ń bẹ̀ tọ́ba jẹ́ kó rí àwọn èèyàn lọ jáde ni ọlọ́run lọ́mọ èèyàn thousand tó ọlọ́run lágbára tayọ gbogbo bá a ṣe lérò kí ni kí ló ṣòro fọlọ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun asẹ́ni òkúta kọ́ máa rọ̀ láti sẹ́mọ̀ wàhálà yóò máa rọ̀ ni tọ́lọ̀ ọ̀bá ti sọ pé tókò tó náà ni kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa tọ́ ẹni tó bá wá ṣe ìyà tí ó jẹ òun náà ni alfa'ilu àti maf'ulun bihi wọ́n pa wọn ni o alfa'ilu ẹni tó kìdí rẹ̀ bọ́nú di ẹlòmíì maf'ulun bihi ẹni tó gbé dilẹ̀ tán kì ẹ̀ wọ́n pa àwọn méjèèjì ni o wọn bá ti níyàwó rí wọn bá àmọ́ ti níyàwó rí kọ̀ọ̀kan wa pé pa ni. tolórí wa bá wá rí i pé kí wọ́n fìdá bẹ́ wọn lórí wọ́n bẹ́ wọn lórí tọ́ba ni ká rọ́jò òkúta sí wọn lára òkúta láì pa wọn tèyí tó bá rí nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith oní man wajadtumuhu ya'malu 'amala qawmi Lutin gbogbo ẹni tẹ́ bá ká má di pé ń ṣiṣẹ́ àwọn èèyàn anabi Lut faqtulu al-fa'ila wal-maf'ula bih àtẹni tí ń ṣe àtẹni tí wọ́n bá ṣe ẹ àwọn méjèèjì hadith yìí Abu Dawud àti Tirmidhi ló gbé jáde bí sanadin sahih. ẹwà anabi sallallahu alaihi ó tún kọ́ wa lóko tá à ń lò nù náhù kó náhù tó dá yìí abẹ́rẹ́ nǹkan mẹ́ bihi Allah tó àtàrà bẹ́ẹ̀ làwọn náhù ti mú eléyìí wọn ò lè ti mú bihi subhanallah tó eléyìí torí di ẹ bá ń ara o ọ kàn kú lásán tọ àwọn obìnrin lẹ́bùn kọ́ obìnrin tẹ́ pé wọ́n ń fìdí gbora wọn nídìí obìnrin tánfẹ̀ kaná jára wọn dìjẹ tánfẹ̀ yín jára wọn dìjẹ dúmi àìdúyò táwọn obìnrin bá ká eléyìí wọn pè ní asèxọ́kọ́ asèxọ́kọ́ ó kọ́ tiẹ̀ nu àwọn obìnrin yẹn obìnrin bóbìnrin ṣe obìnrin ńlá di obìnrin obìnrin fi kaná jáde obìnrin jẹ obìnrin fi eyín já obìnrin nídìí jẹ wọn pọ́n di ara wọn la àwọn ọ̀daràn àwọn wọn yẹn wọn jẹ ìyà níta ń ni àmọ́ ìyà ni wọ́n jẹ tiwọn wọ́n jẹ ìyà ìyà tádájọ́ bá rí ìyà tádájọ́ bá rí bí kò kó kàn lọ jẹ gbọ́ kíkàlùkọ́ jẹ gbọ́ gbọ̀n wọ́n ná wọn gbà ìjọba tó ara tó ara so kálukọ́ mọ̀ wọn rẹ̀ eléyìí jẹ́ báwọn tọ ẹnjọ ẹsẹ ẹ islam ti dáa pọ̀ jù tẹ bá wo àbálọ àbábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ẹ lọ́kọ ẹ níyàwó náà ẹ lọ́kọ ẹ níyàwó Ọlọ́run yìí ṣe nǹkan kan léèwọ̀ àyàfi kó fi ẹ̀tọ́ kó fi tóyàn tó bá ṣe nǹkan kan léèwọ̀ yóò fẹ̀tọ́ yóò fi tóyàn kò sí fi tó wa onífẹ̀yàwó kan tí ó tó ọ méjì tí ó tó ọ mẹ́ta tí ó tó ọ mẹ́rin lẹ́yìn mẹ́rin àbùkù lọ́kàn o lẹ́yìn oríta mẹ́rin yìí báyìí oríta àbùkù ló kù so téèyàn bá ti lè tẹ̀lé tọ́lọ́run kí ni tó ń wá tó rí wọ obìnrin náà wọkùnrin ọkọ ni kò ní ọ̀yálé mo tú kalẹ̀ bàbá ẹ tí ọba jẹ kó fẹ́ ya rẹ bóun ṣe bí ọ tí ya rẹ ọba lọlé ọkọ ó ṣe wáyé ọwọ́ àjòkò kalẹ̀ òun ṣe ranù ọwọ́ ńlá obìnrin lọ́rẹ̀ ọwọ́ àníkí fọkùnrin ṣe ó fọkùnrin ṣe onídìí ọkùnrin ti wọn náà sọ pé kí lọ fẹ́ fobìnrin ṣe onídìí obìnrin àyàfi tí nǹkan bá ń tí nǹkan bá ń tọ́yẹ pé ẹ̀yin náà ń kọ́ ẹ̀ẹ́dẹ́ dìyàn ọgbádùn ọ̀sẹ̀ ni jojúmọ́ ní ra premier leather sunlight joy imperial leather àfa yọkàn máa fi gbòdì jojúmọ́ ní gbogbo òdìlóbó kí ló dé ó lòun fẹ́ mú kínní kan jáde ni ètí ń ra vaseline kan jojúmọ́ ìyá vaseline ẹ̀ tètè fura bàbá ìyẹn máa ń ra vaseline bò ẹbí máa lé ni. <laughs> so vaseline rọ́ọ̀bù ẹ̀mọ èlò rọ́ọ̀bù fún èlò rọ́ọ̀bù bí vaseline bí ọṣẹ àbógiri tẹ́lómi fìdí gbó gbóǹsáfẹ́ òun fẹ́ mẹsọ̀bẹ́ẹ̀ òun fẹ́ kí gbogbo kínní ọ̀jáde kọ́jáde ẹ̀yin náà ọ̀rọ̀ dórí yín báyìí o nísẹ̀nsẹ̀ haram ni haram ni ìyàwó lọ́fẹ̀ẹ́ bàbá rẹ tó bá pẹ́ ní tí bàbá rẹ ṣe nu o lè má wáyé torí gbogbo ètò ìdìwọ́ o lè dẹ́ bàbá rẹ ti pọ̀ dànù abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ tọ́rọ́ mọ́ lọ ń pọ̀ dànù tó gbọ́n o ọ̀n kàn pọ̀ mọ́ dànù jojúmọ́ ni ẹ̀hẹ́n ọ̀ wá ló ń ṣe òun ní relief ó ní relief you are in danger after all ó ṣe débi kan sọ́jọ́ pé wọn náà padà máa wọ́ ọmọ láyé rẹ̀ tó ní ní gbogbo etí àlùbáríkà wà lára rẹ̀ tó bá fi lọ́mọ ó ti ná dànù ti ná dànù òkùnkùn ní fi màníyì màlù kó o fi ṣe màníyì jẹ tó fi wá fi màlù kalẹ̀ torí di eléyìí kó ń kálukú kálárọ̀ sọ́ra o ẹ̀hẹ́n lẹ́yìn náà gan ọ̀kan dàgbà lọ ni ó ronú kó yàwó for what ẹlòmíì ti súnmọ́ fọ́ọ̀tì báyìí gbogbo mùdùmùdù ara rẹ ti dànù tán ẹlòmíì ti kílíkì tààtì ọlọ́mọdé lòun ndé olówó adágbà ọmọ ọdún mélòó làgbàlagbà ń létí tó ti yẹ kó yàwó ọmọ twenty gan pẹ́ so torí pé ẹ̀rí pé tẹ́ bá fẹ́ yàwó orí yín ò ní ronú ranù láyé yìí wàláyé tó láyé ò ní ronú ranù rárárárá kódà tó bá rí àwọn ẹni tí máa ba tèèyàn jẹ́ àwọn ranù ọmọ wò wọn ọmọ wọn lọ́bùn wọ fúnra ara rẹ̀ ọmọ wọn lọ́bùn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó níyàwó máa wò tiwọn ìwọ náà ló ń wò pé ẹnìkan ń tàdílé kì í ṣe kíní kan àwọn tó máa gbá orí rẹ̀ sọrùn pé má wò bẹ́ẹ̀ mọ́ má wò bẹ́ẹ̀ mọ́ pé ah, ẹjọ́ ẹjọ́ tó bá wo lójú ló lè fojú ẹ wò àwọn ọmọ sọ pé má wò wò kú wò kójú rẹ̀ ọmọ fọ́ torí pé àwọn ti níyàwó tiwọn ni ìwọ níyàwó ọkàn wa ń dá fóònù òun sì ń rírì kúrì ọ̀nà kéèyàn ọmọ ṣèṣe dà bí ọba ṣèṣe kúṣe yóò rérò kérò bí ọba rérò kérò yóò sọ̀sọ̀ kúsọ̀ tí ọba sọ̀sọ̀ àdìsí àbúrò rẹ̀ rà o torí o ò lè oṣù kan lòun ó sì ṣe tó bá doṣù méjì tó bá doṣù mẹ́ta sẹ́wọ̀n pé bàbá yẹn yóò ti máa ṣe sùúrù ń gbọ́ bá ní ọba ti pé a ah, olóyè tí wọ́n á ń gbé bí aláìníyàwó lónà ọba ti pé ọfẹ́ padà sóko àárọ̀ yọba bẹ̀rẹ̀ sí ní ronú ròkúrò yọ bẹ̀rẹ̀ sí ní wáwàkúwà ó lè tún di ẹni tí ń ṣèṣekúṣe torí di eléyìí náà ló ṣe jẹ́ pé tágbára rẹ bá kájú ìyàwó kan lọ májà fara májà fara ìyàwó rẹ ó bínú tí ọba bínú kó bínú wàá fẹ́ ìyàwó mi torí pé àwọn àwọn obìnrin náà burú bàjẹ́ tẹ́lẹ̀ náà tó máa ti sìn ọ́ débi tí tọ́jà pé tó máa ń wáyàwó mi wọ́n máa sọ pé sẹ́ fẹ́ fẹ́ fọ́mọ yín ni ẹ̀hẹ́n ìgbà náà lónìí kọ́ lọ fẹ́yàwó mi so ìwọ ti tètè fẹ́yàwó mi wá tà wá ẹni tó bá fẹ́yàwó mi yóò lé ni kí ẹsẹ̀ kó ọmọ sí mẹ́sìmẹ́ wá lé wá gbéyàwó mi wọlé ni pé wá àlejò wá lọ́la so ńgbà tí yàwó mi bá ti wọlé ẹnu lẹ́yìn sọ ìdílé ìjókòó ẹnu lẹ́yìn yanjú àbí òye wa torí pé tọba ti jáfara jù la ilaha illallah àwọn obìnrin burú o tọba dàgbà ó ṣeéṣe kí wọ́n sì tún máa nídìí obìnrin tí àwọn olè ti dépò pé kò sí nǹkan oṣù mọ́ ọkùnrin ti rùn sí gbaná lobìnrin wa mú ọba jẹ gbaná níyàwó rẹ máa sọ fún ọ pé ṣé n táwọn ẹlẹgbẹ́ rẹ ń ṣe nù nídàá yìí wọ́tọ́ yẹ kó mójútọ́rọ̀ àwọn ọmọ Ah, ìyàwó mi ni wọ́n pé mọ́mílẹ́ náà gbọ́dọ̀ gbọ́dọ̀ ìyàwó àtọkọ sẹ́mi àgbàdé yìí ah, ṣé èèyàn máa dàgbà jù bẹ́ẹ̀ lọ. so ọ á lè sọ pé ah, lọ́fẹ́ ìyàwó mi ṣé ìyàwó kan làwọn ẹlẹgbẹ́ rẹ ní ni lẹ́yìn tó bá tiẹ̀ jẹ́ débi. ọ á ní kọ́ lọ wá ìyàwó mi torí ẹ má já fara o má já fara tètè fẹ́ ìyàwó mi o ọjà bó ṣe jẹ́ o so ó sì dájú pé àwọn obìnrin náà fara mọ́ sáà wàlẹ́lẹ́ wọ́n fara mọ́ torí pé kíni wọ́n ní kárìn ká pọ̀ adúgbò ẹ̀fọ́lọ̀ torí ọlọ́run ọba ọ̀farama kéèyàn ọmọ wa yọ ọmọ níyì rẹ̀ jáde pẹ̀lú ara rẹ̀ fara ma ìwà tí ọ̀dà ni kìí ṣe zina o àmọ́ wà tí ọ̀dà ni ẹ̀ṣẹ̀ ni torí pé ọlọ́run ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalik fa ulaika humul aadun. ọlọ́lá olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn àìṣọ́ abẹ́ lọ́dọ̀ ìyàwó àìṣọ́ abẹ́ lọ́dọ̀ ẹrú kò sọ wọ́n dọ̀daràn ẹni tó bá wá wọ ọ̀nà mi láti gbọ́ bùkátà tọkùnrin máa ń ní sóbìnrin lára nǹkan míì tó yàtọ̀ sí léyìí ọlọ́run láwọn ní ẹni tó takùtọ̀ lọ sọ̀sẹ́ mọ̀ pé ẹni tí ń fọwọ́ ara rẹ̀ yọ ọmọ ní ìrẹ̀ jáde ó ti wọ ọbẹ̀ ó ti wọ abẹ́ pọ́ takùtọ̀ lọ ìyàwó ni kò fẹ́ pa eléyìí tì torí pé tó bá pọ̀ èyí padà fẹ́ yàwó ma o àbí tó bá fẹ́ yàwó fìyà jẹ ni o torí ọmọ wò pé kò sí tó lè ṣe fún ọ tí ó dùn mọ́ bí tí wọ́n máa ṣe fúnra rẹ tẹ́lẹ̀ sọ eléyìí burú jáì í máa ń ba nature èèyàn jẹ ni kéèyàn ó jìnà sí tán anabi sallallahu alayhi wa sallam ó sọ pé hadith abdullahi bin mas'ud radiyallahu anhu eléyìí imaamu bukhari àti muslim gbà jáde ònìyàn shabab ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'ata falyatazawwaj gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá lágbára àti lè bóbìnrin lò tó sì lè sènáwó ẹ̀ ká méjì ní túmọ̀ rẹ̀ ó lè bóbìnrin lò ó sì lè sènáwó ẹ̀ falyatazawwaj kọ́ya afẹ́yàwó ọ̀dà fa innahu aghaddu lil basar wa ahsanu lil fard nítorí pé ní máa ń jẹ́ kéèyàn ò lè rẹjú lẹ̀ ẹni tó bá níyàwó wọn fẹ́ wòwòkú ẹni tó bá sì níyàwó yóò lè sọ abẹ́rẹ́ wa man lam yastati' ẹni tí ó bá wá lè fẹ́ yàwó kò lágbára rẹ̀ fa alayhi bis-sawm kó máa kẹnuru kó máa ṣe siyam fa innahu lahu wija torí siyam yóò jẹ́ ìjánu fún yóò máa kó ń jánu alimami Bukhari àti Muslim ló gbà dípò kó máa ṣe alistimna kó máa yọ máa ní ìrẹ́ jáde kí ló máa ṣe ó máa ṣe ìwà mú yawmul khamis àti yawmul ithnain ara rẹ̀ yóò balẹ̀ ni tó mú ayyamul ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ oṣù ara rẹ̀ balẹ̀ ni títí tọ́lọ́ wọn bó fi rọrùn fún ọ tó fi fẹ́ yà wò eléyìí jẹba o ẹni tí wọn ń bẹ̀rẹ̀ sùn ti ń bá sùn ọlẹ́sìn ti ń bá sùn oníkẹ́tẹ́kẹ́tẹ́ ti ń bá sùn onímàálù ti ń bá sùn ní ti ń ṣẹlẹ̀ láyé nu o kì í ṣe nǹkan kì í ṣe kí wọ́n ń pa lọ ti ń o tọ ẹni tí wọ́n ń ṣerú ẹ̀ kì í ṣe o. àbí bí wọ́n ta pé ń bẹ wúrẹ́ sùn yẹn tọ ẹnikẹ́ni tó bá dán wò wọ́n ṣe àtàzír ìyá ahanilétí ní ọ̀jẹ̀ nítadájọ́ bá rí i pé kí wọ́n fi báwí ni wọ́n fi báwí torí kékeré ṣe zina ní sàmọ́ dàrán ni ẹni tí adájọ́ bá rí ni wọ́n fi báwí ó lè lé ó lè dínkù wọ́n fi àjẹ wọ́n tó tó bá xulbẹ̀hìmá ẹranko yẹn wọ́n dùn ó àníjẹ́ o. àníjẹ ẹranko tó ń túmọ̀ níyè yẹn ṣe ń dì o du kí sinmi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí jẹ́ àlàyé nípa àyà eléyìí ti zina zina kọda o aburú ni o kò bá jẹ ara alé ní ṣe àbí ara oko ọkùnrin lọ́wọ́ à ń bẹ̀ ni àbóbìnrin kì da àbádé rẹ̀ ọ̀dà ọlọ́run ọba dákun bá wa fọ àwùjọ wa mọ́ bá wa gbé gbogbo aburú gbogbo àánú gbogbo aburú gbé jìnnà sáwùjọ wa ọlọ́run ṣe wá lọ́kàn náà tí wọ́n máa ṣe ti ọ̀fẹ́ lé wa jìnnà sí gbogbo ohun tó ṣe léèwọ̀ ọlọ́run ṣe fífẹ́yàwó ní ìrọ̀rùn láwùjọ wa lílọ́kọ ọlọ́run dákun ṣe rọ̀rùn láwùjọ wa ìbàjẹ́ ọlọ́run kó bá wa kakú láwùjọ wa àwọn òbí bá fi wọ́n mọ̀nà lọ síbi kí wọ́n máa ran àwọn ọmọ wọn lọ́wọ́ wọ́n ti ṣe máa lọ́ọ́lé ọkọ nírọ̀rùn wọ́n sì máa fẹ́yàwó nírọ̀rùn ọlọ́run tó àwọn òbí ṣe láwùjọ wa wọ́n sì wọ́n lọ́kàn náà tí wọ́n máa ṣe sábàbí tí ìbàjẹ́ òfin máa pọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wala muttakhidhati akhdan kí ni túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ ní pọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ṣe léwọ̀ fún obìnrin láti máa yàlè ó tún ṣe léwọ̀ fọkùnrin láti máa yàlè turaya yẹn àlàyé rẹ̀ ní pé ọkọ ní kẹ́ni ìyàwó ní kẹ́ni ẹ gbọ́dọ̀ yàn àlè àlè yíyàn kọ ni kí ni wọ́n ń pè lálè òun náà ní kóbìnrin ọlọ́rẹ̀ẹ́kùnrin kọkùnrin náà ní ọ̀rẹ́bìnrin tó yẹ pé ó wà nípò pé wọ́n lè máa bára wọn ṣe zina lọ́kùnrin sóbìnrin lóbìnrin sọ́kùnrin ọlọ́run bá ṣe léwọ̀ ìyàwó ni kò ní ìyàwó rẹ̀ ń tiẹ̀ ò nídìí àlè kò sí ní tọ́fẹ́ falè sí ọlọ́run sálè lè wọ̀. wọ́n lóbìnrin tí kìí gbà fọ́kọ rẹ̀ fọ́kọ rẹ̀ ó bá alájọṣepọ̀ àbí ìgbà tó bá wù ni ó tó gbà fọ́kọ kádàkùn ká báwọn ti nà sí àfúnrò obìnrin bẹ́ẹ̀ tí ìbá ti kóbìnrin ọ̀bá gbádùn. tó bá yẹ kó gbádùn ní bá ń hurú wà yìí kó lọ yíwà padà nítorí pé ńgbà ọba yá ọ padà pàdánù lé ọkọ títí ìgbà wo ló fẹ́ ebi tọkọ ìgbani tọkọ bá fi lè gbọ́n tó gbéyàwó omi wálé sọmọ pé tiẹ̀ bọ̀ jọ́nà lọ́mọ máa ń tó ń láì ọkọ lọ́rùn ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ torí ọ̀rọ̀ pọ̀ lábẹ́ máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ ní ìtòsí pé kìí ṣe gbogbo ẹ̀ wọ́n fẹnu sọ kìí ṣe gbogbo aṣọ là á sá lóòrùn tó bá ti wá da sọ́kọ rẹ̀ wọ́n ló ṣera rẹ̀ wọ́n náà ló sì máa sunkún gbọ̀ ya torí di eléyìí kò sínú ntóbìnrin lè máa fi soge sọ́kọ rẹ̀ kọ́ máa gbé jìtá fọ́kọ rẹ̀ ọ̀ gbádùn kí á ní àǹfààní tó fi fi ọ̀gán náà rí kí ni kókó tó ti torí rẹ̀ fẹ́ ọ kò sí kókó kan bẹ̀ ẹ̀hẹ́n ọ̀fẹ́ ọ kí abẹ́ ẹ̀rọ lè ba àjẹtọ̀ fún náà ni abẹ́ náà lọ́wọ́ à ń gbé sáfù tó ń jẹ ní ejẹ tẹ́lẹ̀ ni àbá ni ọ̀mọ́ fọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà rí ọjọ́ lọ gbọ́n kọ́ ọmọ tán rẹ jẹ tó bá síra rẹ ẹnu kọ́ yọ fọ́ọ̀kù síra ẹni tó bá jiná ọjọ́ bó ti ṣe jẹ́ wọn náà ti ṣe zina tá a ká wọn mórí zina tá a kàn lè ya wọn fọ́tò àbí ká kámẹ́rà wọn tí ó tó kò tó kò tó lábẹ́ òfin ọlọ́run fọ́tò yẹn ò tó láti fi láti fi múyàn pọ̀daràn fọ́tò kìí ṣe kìí ṣe aliyakin kìí ṣe màtọ́dájú lábẹ́ òfin ṣẹ̀rí àwọn máa ń gbé sí abẹ́ avon nítòsíṣe kó rí bẹ́ẹ̀ àmọ́ rírí bẹ́ẹ̀ ó lágbára ju àìrí bẹ́ẹ̀ lọ sìbẹ́yìn ti máa nínú fọ́tò wọ́n pe kínní kan ní àdàbìlájà àdàbìlájà òun náà ní kí wọ́n ya fọ́tò ní tí ò ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ẹlòmíì ló ń ṣe zìnnà wọ́n wá gé orí ẹlòmíì wọ́n gé sí déédéé bí orí rẹ̀ ó yí sì bàjẹ́ nìsín tó ń torí de eléyìí ló ṣe jẹ́ pé wọ́n àlè gbá wọlé nu ṣẹ̀ríà ẹlẹ́rìí wọ́n á rí wọ́n á sì rí kí wọ́n ṣe zìnnà wọ́n á rí abẹ́ ọkùnrin nínú tóbìnrin gẹ́gẹ́ bí pọ̀pá tìró nínú ilé tìró wọ́n sì jẹ́rìí bẹ́ẹ̀ tọrọ wọn sì gbọ́dọ̀ tàsé gbà náà ló ń tì ọ́ jìyà ẹ wá máa wo wọ́n ní nínú àkọọ́lẹ̀ tó wà kò dájú pé wọ́n ti mú ẹnìkan kó ṣe zinari láyé dì sìn pẹ̀lú ẹ̀rí àwọn ẹlẹ́rìí kódà láyé àwọn sọ̀hábà ẹnìkan tán jẹ́rìí lé lórí kó ṣe zinabẹ́ ọ̀rọ̀ wọn tàsé. Umaru na gbogbo wọn lẹ́gbàá eighty eight. subhanallah so nítorí pé ó ṣòro láti káyàn kọ́rọ̀ owó sì tún máa tàsí kése pé àtúntò dúró nbì kan náà pé dá ẹ̀yin ká ẹgbẹ́ ni wá sọ̀rọ̀ ah everybody ó sọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹnu possibility pé kọ́rọ̀ tàsí wa kò sì tó jẹ gbá kálukú wọ́n nígbà tíjọba ti pé òun dínà kó wọn máa fáwọn obìnrin bóòlù àti wọn fẹẹ ṣe títí náà obìnrin ní torí wọn ò fún wọn ìdí ọmọ ahun wọn wọn zìnà. ẹ lójú wọn bẹ́ẹ̀ ṣe lágbára mọ ni kìí ṣe pé dandan tí wọn bá ti yóò máa ṣe zìnà náà dandan obìnrin tí wọn dáàdì tontigba ti ṣàlàyé ṣàlàyé abẹ́ tí islam ní kàn da bó ṣe ní kàn da bẹ́ẹ̀ kọ́ làwọn òyìnbó ni wọ́n gbà lérò àmọ́ ńgbà tó òyìnbó òun kọ́ làwọn òyìnbó mà tí wọ́n fi ń tako islam àmọ́ tẹ́sí islam lòyìnbó wọ́n generalize ni ẹ sì máa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣèjọba láwọn ìlú ilé ayé gbogbo fèrè tó òyìnbó bá ń fọn lóyìnbó ọ̀dọ̀ tiwọn ní ti dún àwọn ni wọ́n máa gbé òun rẹ̀ jáde sọtẹ́yìn bá máa da lókàlì ẹ̀ lè da ẹ̀ kàn bíntín níbi ó abẹ́ obìnrin ẹ̀ kàn bíntín bẹ̀ kínkínní tẹ́ bá máa da kò sí wàhálà mbẹ tọ́ bá máa da mọ́gì ọmọ ń di dànù ẹ̀hẹ́n ilé ìjọba o. wọ́n ní sọ́kùnrin àti obìnrin lè múra wọn lọ́rẹ̀ẹ́ bí múra wọn lọ́rẹ̀ẹ́ bá o ni ó sì kẹta wọn. wọ́n ní wọ́n kàn máa sọ̀rọ̀ lásán ẹ nítorí pé ibi ọ̀rọ̀ náà ni wàhálà ó ti bẹ̀rẹ̀ wàhálà tó tọ́ pọ̀pọ̀pọ̀pọ̀ tí wọn ò rí parí àti ibi pẹlẹbẹ náà ni ti bẹ̀rẹ̀ ọjọ́ ẹ bá wọn. wọ́n ní tí èèyàn bá ti jídi obìnrin wò rí tàbí èèyàn ti jídi ọkùnrin wò rí ṣé tí ó sì mà séèyàn lè lọ sọ fún pé tọ ọ dárí jì mí o torí mo ti jídi rẹ wò rí o ọba sọ̀rọ̀ ẹjọ́ náà lọ tẹ kọ tọrọ àforíjì ni ó sì gbọ́dọ̀ ṣerú ẹ mọ́ tẹ́sí ma pé ìwà burúkú ni wà yẹn o níta ẹnìkan wà nulẹ̀ ń bọ́ sọ ń wọ sọ wọ́n wá ń dídì rẹ̀ o tọ́lọ̀ ń bá ní kó ṣe kó ń gẹ ibi tó ń ti ń yọjú lẹ́nu lẹ̀kùn tẹ́sí ma pé tó yẹ kó ń ṣe ní kékin ni kó méso àbábẹ́rẹ́ kó kìbọ̀ ní ojú rẹ̀ kíkà lóko tì mí. bẹ́ẹ̀ làdí ti sọ onítọ́ bá kìbọ̀ ní ojú rẹ̀ tí omi ojú rẹ̀ bá dànù tálábù ìwọ náà lábàáwì torí pé wọ́n lò ságbéjẹ́ o gbójú síbi tó gbé tẹ́ bọ̀ Tọ! kí wá sí kọ́ lọ sọ fún pé mo ti wò ó ń gbà kan mo ti wò dì rẹ rí o àmọ́ ń gbà yẹn ayéjà ìlíyà mọ́ wa rárá o nǹkan tí wọ́n kàn sọ ni pé ọlọ́run forí jì mí mo ṣẹ̀wọ́ ọlọ́run dárí jì mí so èèyàn tó wá wò di rẹ̀ rí ọ̀sẹ̀ ọmọ asọ̀rọ̀ rẹ̀ dáadáa nbikíbi ọmọ àtúnṣe nbikíbi ọmọ fi tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ bóyá ọlọ́run lè forí jàn bọyọ ọlọ́run lè forí jàn tọ́. So, wọ́n ní bàbá ọmọ táwọn fẹ́ fẹ́ ìgbà tó ti rí pé alùsùnà làwọn ó kórìíra wọn kò fẹ́ rá wọn àwọn arùn sí bí ìgbẹ́ táwọn lè rán yàn sí ah ìgbà tó jẹ́ pé kò fẹ́ súnà táwọn pé bídíà ló dìbò fún nìyẹn wọ́n láàfin ọ̀lù ọ̀wá lọ́ọ́ darin bọ́ba darin náà sankọ́ dání ọ̀bọ̀ gbé kò sẹ́ni tí ọ̀bọ̀ gbé o torí délé ẹ fi lẹ̀ ẹfi lẹ ara rẹ ní òsè ẹ wá ìyàwó tí ń síwájú ẹ wá ìyàwó tí ń síwájú àwọn afásitì kò yí pé àwọn bàbá bàbá tó rí wọn dúdú wípé ó ti yẹ kó rí yín ó ti kí màálù ti wọnú orí yín o wàláhì ó yẹ kí màálù ti wọnú orí yín ìmọ̀lẹ̀ ti pọ̀ láyé kọjá òkùnkùn tẹ́yìn wà nù rẹ̀ báyìí ẹnìkan lọ wáyàwó wọ́n sì ní ọtí àwọn ọlọ́run kọjọ́ kọ́ ọmọ àwọn ṣùgbọ́n tí ó bá ti dọ̀bálẹ̀ ń jọ gbéyàwó àwọn ò ní fọmọ fún un ẹ dákun ẹ wo orí dúdú orí yẹn dúdú kọjá àbíkẹ́ àfọ kí lẹ fẹ́ fi dọ̀bálẹ̀ sí kọ́mọ sá ti jẹ́ pọ́ lẹ́kọ̀ọ́ kó sì jọ ọmọlúwàbí kọ́mọ jọ ọmọkọ́mọ kó jẹ́ mùsùlùmí gidi kí lẹ fẹ́ fi dọ̀bálẹ̀ rẹ̀ sí ìdọ̀bálẹ̀ òfò síbẹ̀ yìí náà lẹ sọ pé ìdọ̀bálẹ̀ ńkọ́ kọ́ra kẹ̀kẹ́ àbí ètò yẹ pé wọn wá wọn náà fẹ́ ọmọ rẹ̀ ọba rí àwọn alùsùnà ah, àwọn jáde jáde àwọn ah, alùsùnà bá jẹ jáde jáde táwa lè yàn dáadáa tó láyé adé kò sí yàn dáadáa kò túmọ̀ sí pé ń ṣe súnà ìwà rẹ̀ dá o ìwà lómìnà ọ̀dá o ìwà o tó náà gan àfi ká kàn máa tó bàbá tí ò gbádùn báwọn so ó yẹ kó ti yé yín ẹ má tanra yín jẹ ẹ ní fẹ́ ọmọ yín tó bá jẹ kó ń lùzọ ọkọ gidi tó yẹ kó irú wàǹdàrúkú ti yín náà lẹ́jọ́ máa fẹ́ ẹjọ́ máa rán ni eléyìí jẹ bó ti ṣe jẹ wọ́n ní ṣe àti ṣàlàyé lẹ́yìn náà wọ́n ní sọ òun lè máa ṣe ìsìmínà òun lè máa fọwọ́ òun mú màní ìjáde rárá pọ̀tọ́ àti sọ pẹ́sẹ̀ nù wọ́n ní ẹ dákun ẹ bá ní sèǹdà sí àfa ọmọbìnrin o ọ̀rọ̀ wọn sú o wọ́n láwọn olówó ni wọ́n fẹ́ fẹ́ o wọ́n fẹ́ fẹ́ àwọn mẹ̀kúnnù o irọ́ ni ẹ̀ ń parọ́ mọ́ wọn ni irọ́ lẹ̀ ń pa mọ́ wọn sọ àwọn àlàlẹ́ àá ṣé gbogbo yín tẹ fẹ́ yàwó nìsín ṣé ẹ lówó lẹ fi rí yàwó fẹ́ ni náà àá ẹ lówó náà wọ́n sì gbà láti fẹ́ yín wọ́n gba kámú ó túmọ̀ sí pé ìwọ ò tí gbọ̀nà tó yẹ lọ́mọbìnrin tó fẹ́ fẹ́ òfin dáhùn sọ́hàwálẹ́lẹ́ kí lọ́ fẹ́ fowó rẹ̀ sí owó rẹ̀ ń kíni obìnrin kìí ṣe kó lówó làwọn ń wá from experience kìí ṣe kó lówó yẹ́sì obìnrin tí ń wó lówó wà o àmọ́ àwọn eléyìí ten percent ni wọ́n percentage mélòó ló kù ninety sẹ́rí àwọn obìnrin ẹni táwọn ń fẹ́ kọ́ fẹ́ àwọn ẹni tí nífẹ̀ẹ́ wọn ẹni tó jẹ́ pé yóò wà kíárìn fún wa tí ò ní máa bà wọn lọ́kàn jẹ́ tí wọ́n ní fọkànbalẹ̀ lọ́dọ̀ rẹ̀ owó kíni sasa lóbìnrin tí ń wówó ten percent yẹn ni tẹ́ bá ṣèwádìí pé bẹ́ẹ̀ ni obìnrin tó yẹ kó wò rẹ lọ́fẹ́fẹ́ bọ́tọ́bìnrin lójú ọ̀nà àti màbọ́yá èèyàn gidi tó ń wá ni ọkàn lè rẹ ọ wà fún un òun náà máa sọ́ra kò ẹni ìgbà tí ọba wa tètè dán lóhùn wọn wà máa rò pé olówó ní wá olówó kíni kíni tó máa kọ́ fún olówó tí à ń jẹ kíni tó máa kọ́ fún olówó tí ń kàn lábùkù àtàwọn bàbá àtìyá rẹ̀ sẹ́wọ̀n kéré obìnrin náà inú rẹ̀ ò ní dùn ọkàn torí di hàn pé èèyàn gidi nìyí ká fi hàn pé wà kíárìn ẹni tí ò lówó lónìí ní máa padà ní owó lọ́la kò túmọ̀ sí pé àwọn obìnrin tí ọ̀lẹ́kọ̀ọ́ náà wọn ò sí o àwọn obìnrin tí ọ̀lẹ́kọ̀ọ́ náà pọ̀ o tó náà máa sọ jáde openly pé olówó lòun dẹ̀ ń wá o à ó jẹ ìyá inú rẹ ó dùn nítorí pé gbogbo ọkùnrin tó bá mọ̀ pé torí owó òun ló ṣe fẹ́ òun wàhálà ó jìyà lọ́dọ̀ rẹ̀ owó náà ni ó fi fìyà jẹ ọ́ pé òun ti mọ̀ pọ̀ fẹ́ òun torí ọlọ́run tẹ́lẹ̀ náà wàá jẹyà wàá tún jẹwé yá mà àmọ́ tó bá fi ọkùnrin torí tọ́lọ́run oní ọwà kíárìn fọ oní ọmọ fẹ́ràn rẹ òní yọọ máa wo bó ti fẹ́hùn òní pọ́ tìjọ kàn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìgbà míì kìí sàwọn ọmọbìnrin àwọn òbí wọn ni àwọn òbí ní ma àwọn fólówó kìí sọ ọmọbìnrin lọ bàbá ó mú lọ ó mú lọ sọ pé àwọn àwọn akúṣe àwọn olòṣì òòró lówó ń tiẹ̀ àǹtí ẹ nìyẹn mílíọ̀nìà ló dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ mú àwọn akúṣẹ̀ wá à tẹ̀mọ̀ kékeré sẹ̀sẹ̀ tiẹ̀ ẹsẹ̀ ta ni bàbá tí ó fi lọ́kọ̀ eléyìí jẹba wọn ni ìlú táwọn ń gbé tí ọba ti níṣẹ̀lẹ̀ àbó làwọn ti máa ṣe ọ gbọ́dọ̀ ṣe zina ni ọ gbọ́dọ̀ dáràn ó jìnnà sí wà pàlàpàlà ó lè fi eléyìí ṣe excuse lọ́dọ̀ Ọlọ́run àfi tó bá fẹ́ jí àrọrùn torí pé wọ́n ti mọ̀ kófin Ọlọ́run kan wà tó gbọ́dọ̀ tẹ̀lé ìlú ẹ lòfin Ọlọ́run kì í ṣexcuse tọ wọn ní táwọn lè lọ wọ ẹ̀jẹ̀ káwọn fi mata lọlọmọ táwọn bá ń doubt à nídìí ẹ nínú ṣẹríà àní gbogbo ọmọ tíyàwó rẹ bá fi sọ́dọ̀ rẹ nígbà tí sì ń jẹyàwó fún ọdá lónìí nígbà tó ń bá ń dá òtí ẹ kí lẹ ṣe ẹ ṣe pé fúnra yín ni fi ẹ̀jẹ̀ kí lẹ ń lọ wò kí lẹ fẹ́ fi ṣe kò sí ní ta fẹ́ fẹ́ jẹ̀ sí. iná ìlànà bíbí ń sọ fún Hilal ibn Umayya bákan náà Uwaymir al-Ajlani àwọn ẹni tí wọ́n sọ pé àwọn rí ẹnìkan tí ń bá yàwó àwọn ṣe zina anábìíní ẹ bẹ̀rù Ọlọ́run nítorí pé ìyà tí ń bẹ lálùkìyà mọ ojú táyé lọ ẹ má parọ́ mọ́ àwọn ìyàwó yín ẹ nítorí pé lómi kan kórìíra obìnrin ni lọ́wọ́ àparọ́ máa pé zina ló ṣe oyún inú rẹ̀ kéésùn lónìí bẹ̀rù Ọlọ́run kọ́ mọ̀ pé ìyà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní ẹ dákun ẹ bá gba àwọn obìnrin márùn-ún nípa pé kí wọ́n dákun kí wọ́n máa múra fáwọn ọkọ wọn dáadáa nítorí yẹ kó o sọ ni pé ẹ bá ń gba ìyàwó mi márùn ẹni tí ó sì sọ bẹ́ẹ̀ yóò mú ìyàwó rẹ̀ wá láwọn àmàgbà márùn bẹ́ẹ̀ àmọ́ ní ìsìn gbogbo obìnrin máa soge fáwọn ọkọ wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àìwọ́ nìkan ṣe ọwọ́ ni ẹ bá gba àwọn obìnrin márùn àwọn obìnrin mélòó ntáwọn àmà ni pé gbogbo obìnrin máa soge fún àwọn ọkọ wọn kò ní ìdìnnà sí àmì àdúpẹ́ fọlọ́ wọ́n ní sọ yẹ kéèyàn ọmọ kó àwọn obìnrin nìkan lẹ́kọ̀ọ́ kéèyàn máa ṣe ustaz àwọn obìnrin gbàtẹ́ lálásàlátù sọ̀rọ̀ <laughs> àfa alásàlátù jókòó sáré àwọn olóbìnrin olóbìnrin wọ́n ní ìfọgbọ́n sọ pé ṣé ìsìnkú àbò sílẹ̀ ṣe because àwọn ustaz ustaz náà wà tó ẹ́ pé àwọn obìnrin nìkan wọ́n ń kọ́ kí ó sá àwọn ustaz ti ń kó obìnrin kí ó sọ́tọ́ àwọn náà wàá fi ṣèkẹ́wọ́ pé tó bá ti jẹ́ pé yóò jókòó tí wọ́n gádígádí mo rò pé yé àmọ́ àwọn obìnrin wà ní distance òun wà ní distance sẹ́mi pé distance ti wà gbogbo obìnrin ọmọ wa sọ ojú rẹ̀ àti time kọ́mọ̀tẹ̀ pé níjú sẹ́nìkan bí òye wa <laughs> so tí distance yẹn bá ti wà tí ò súnmọ́ wọn jù nígbà tá a ti ní muhalima tó lè máa bá wa kọ́ wọn kò sí wàhálà ń bẹ inshallah àmọ́ distance ṣe kí ni ó wà láàrin ustaz àti àwọn ọmọ alẹ́ kí o rẹ̀ yẹn tí o bá ti sí distance kálukú jókòó nílé ọkọ rẹ o torí tí ẹ bá sọ́ra yọ padà di nǹkan mi o yọ bá di pé ustaz mo lóyún fún o sẹ́wọ̀n pé ustaz ẹsẹ̀ mẹ́láìkà sọ àwọn àlàlẹ́ ẹ̀hẹ́n sẹ́wọ̀n pé èèyàn náà ní gbogbo kálukú àbí ẹ̀yin ẹsẹ̀ èèyàn ni ẹ̀yin gbogbo kálukú sọ arẹ o ẹ̀hẹ́n à ń kìlọ̀ fún ọ sọ́ra rẹ wọ́n ní wọ́n ti ń wára wọn bàbá wọn ti mà sí màmá wọn ti mà sí so therefore wọn wá níbi tí wọn ti máa ń pàdé wọn wá máa fọwọ́ rara wọn lára tí wọn ti máa ń kọ́wọ́ bọ́ra wọn dì so nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìdí wọn ò tí wọnú ara wọn sẹ́yìn tí wọ́n ń ṣe dá ọ̀daràn ni wọ́n ọ̀daràn gidi grade one so eléyìí tó bá jẹ́ pọ́wọ́ bá bà wọ́n ẹkún sí ìyàjẹ́ ẹkún ó sí ìyàjẹ́ sẹ́yìn pé kò sí náà ni yóò di zinanjọ́ kan yóò di zinanjọ́ kan ká sọ́ra wa o lẹ́yìn náà ìyẹn ọ̀rẹ́ tẹ́ máa ṣe tẹ́mọ̀ sí fatuwa lórí òdo ẹ sọ́ra yín o àbí ẹnìkanu ní ìsìn tó ní àwọn lọ yọjú àtàwọn lọ yọjú wọn á sọ fún bàbá ìyàwó pé káwọn ṣe akudu àti táì lọ́jọ́ yẹn bàbá lò wọ́n mọ akudu mo rò pé wọ́n sá fọ́ sí bàbá pé nǹkan kan sá ṣẹlẹ̀ táwọn ọ̀rẹ́ kan bá ní wọ́n á kó ń tán ẹni tó wá lòun fẹ́ yàwó ó wá lòun bi ọ̀kan náà àwọn ọ̀rẹ́ òun pé kí lẹ gbọ́ yénu tó ṣẹlẹ̀ lónìí lòun bá ní lédè kúkúrú akutu ti wáyé ah oni do you mean it oni yes akutu ti wáyé ló ń bá lọ ọ̀rọ̀ mọmú wọn bá ń kó bora wọn lọba doyún ìgbà tó wá doyún tán ni bàbá wa ní ṣé òun ti fi fún ọ ni tó fi wá lọ fọmọ lóyún gbà náà lọ wá ṣẹ̀ṣẹ̀ pè salamu aleykum salaam kaasi nkan ó ní báyìí báyìí báyìí báyìí ọ̀rẹ́ nǹkan lọ́wọ́ àti fatiwa ń jọ ń pé ntọ́ ṣẹlẹ̀ yẹn mo ní fatiwa bá wò nítorí tọ́lọ̀ karamba ní àkúyà ọ̀ ma nǹkan ó sì ṣe fatiwa. ìwé ṣe béèrè ń jọ yẹn gangan tí ìbá ṣe pé bàjẹ́ bá ń bẹnu ẹ̀mí tiẹ̀ náà tẹ̀sán kó àbò rẹ ra anabi sọlá àṣọlá sọ náà àti ìṣẹ̀kẹ́ gbogbo kálukú náà ni ó ṣe zina tiẹ̀ eléyìí wá jẹ tiẹ̀ ló ń tẹ̀ pẹ̀lú abẹ́ torí ẹ ẹ dákun tí ọba ti yé yín ẹ béèrè at that very moment kọ́mọ̀jẹ́ kí èèyàn ti sa àṣìṣe tí ò ṣe parẹ́ gbà náà lèèyàn wà máa kábàámà tọ́ wọ́n ní ìmáàmù làwọn ọ̀rọ̀ zina là ń sọ fá ẹ wò béèrè wọ́n ní ìmáàmù làwọn gbàwó làwọn fààyè lẹ̀ fún máàmù kó ké fati àti ẹ̀ ńgbà ọba ti ké fati àti ọba ké súra kótó di pọ́ọ́rùkù àdákẹ́ súra nàbì máa ń dákẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn làwọn ti ké fati àti wọn bẹ́ẹ̀ yóò ṣe kó ọ̀dàkẹ́ lọ gbaragada o ọ̀dàkẹ́ wọn bá nítorí pé àwọn sọ̀hábà sọ pé àwọn máa ń súrékè ni ànábì ò sì bá wọn wí ajẹ́ pé máa mú ṣèké ni yóò súrékè fati àti ẹ̀. wọ́n ní ọmọ ọdún méje làwọn bá ṣe zina gbé wàá lọ́rọ̀ àwọn ọ̀daràn gidi ni ọ̀ ọ̀daràn gidi sẹ́bẹ̀yìn ti mà pé láyè sí nínú aburú tuntun wà láyé ní sí ní ọmọ pínpín kínkínkín ni wọ́n bá ṣe zina wọ́n á ní láfíríkà ń bì kése lásán wọ́n fi ń sóògùn owó ni wọ́n abọmọ ọlọ́mọ sùn wọ́n pa níbi ìjẹta kò ju ìjẹta náà lọ tí wọ́n gbọ́ níwùsù kan ike ní ní ní India ẹnìkan bá bí ọmọ oṣù mẹ́jọ oṣù oṣù kéṣọ ọdún oṣù mẹ́jọ ọba sùn ọba ṣe zina ó tún wá jọ kan nu rílétìfù ọmọbìnrin yẹn ìgbà táwọn òbí dé wọ́n ní wọ́n lọ bí sẹni ẹrí sẹ karambani gbàtà dé wọ́n bá bẹjẹ lórí bẹ́ẹ̀dì rẹ́gẹ́dẹ́ ó ti bà gbogbo ara ọmọ jẹ́ wọ́n sá níbi three hours ni wọ́n fi ṣe tíátà fọmọ yẹn kò dájú pé yóò yè wọ́n sá ti gba ọkùnrin yẹn mú báyìí kọ́tọ́lábì òfin ọlọ́ ó ti bá obìnrin lórí ọ̀wá tó wá ń bọ́ ọmọ ọdún méje ohun tó ń bá a ṣe zìnà wàá jẹ baba ńlá yà yéé ṣe ìyá zìnà lásán tiẹ̀ ìyá bíba ayé jẹ́ ó tún wọ̀ bẹ̀ ìyá bíba ayé jẹ́ ó tún wọ̀ bẹ̀ so islam ọgbà kẹsí lẹkùn ranù lẹkùn rẹgbẹ torí kíni ìdí rọwọ nílé yọ rọ. wọ́n nílùú òyìnbó táwọn ń lọ wọ́n sọ pé àfikẹ́ fi ọmọ àwọn kẹ́ẹ̀tọ́ oríwé gbèlú. sọmọ kó àwọn olóyìnbó kan wà bẹ́ẹ̀ lóòótọ́ sọ pé látàrí ogun ogun ogun ogun àwọn obìnrin ti pọ̀jù ọkùnrin lọ gẹ́gẹ́ German German so Germany ó ń ṣẹlẹ̀ ńbẹ̀bẹ̀ àwọn obìnrin pọ̀ bàjẹ́ so títí ìgbà kan almanis ẹni tó bá lọ sí Germany tó bá ṣetán láti fi ọmọ wọn kódà kìí ṣe pé ìwé gbèlú lásán wọ́n tún fún ní ìwé jíjọ́ màlúù so ọ̀pọ̀lọpọ̀ ọmọ alọ fẹ́yàwó ńbẹ yẹn ìyàwó rọ dẹ́gbẹ́ wọn fẹ́yàwó church service gbogbo ẹ̀ wọ́n mùsùlùmí iná lọ wọ ṣọ́ọ̀ṣì torí kọ́ fẹ́ fẹ́yàwó kó lè bá a níwèé ìwé ìjọ́màlú tó bá ti wá fẹ́yàwó yẹn ó lè má jòṣù mẹ́fà lọ ní wọ́n bá kó ń divorce rẹ̀ sẹ́mi kó ti géènì ìwé tó fẹ́ géènì irú rẹ̀ pọ̀ bàjẹ́ akọ́ ni pé kọ̀bá àjọmàlú yìí kọ̀bá àjọmàlú mi gbogbo ìyàwó tó a bá fẹ́ fẹ́ a gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú àníyàn pa àfẹ́ kọ́lẹ̀ àgbọ́dọ̀ fẹ́ pẹ̀lú àníyàn pé afẹ́fẹ́ dìgbà báyìí á padà kọ́lẹ̀ náà ni ìwà tí ọ̀dà ni islam ọ̀faramọ́ tùbá sì lọ fẹ́yàwó tọ́jẹ́ káfìrà aráàlú òyìnbó tọ́jẹ́ nasaraniya àbí yahudiya ọlọ́run gbà pé ó lè fẹ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ yẹn jẹ ó sì gbọ́dọ̀ fẹ́ ẹ̀mí pọ̀ kàn fẹ́ fi gbàwé ìdíjọ́ màlúù ìyàwó ni wọ́n fẹ́ ó sì gbọ́dọ̀ parọ́ fẹ́ kí ni píparọ́ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ láwọn ìlú òyìnbó yẹn wọn àgbà kan fẹ́ ju ìyàwó kan lọ wọ́n ti níyàwó kan lé o ti níyàwó méjì lé ọ wà lọ parọ́ lọ́n pé o ti níyàwó kankan tẹ̀lé yìí ọ̀tọ̀ o gbogbo ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ni ọba lọ tó bá ti fi rọ́fẹ́ obìnrin kò sí tàbí ṣùgbọ́n àti lọ́ọ̀rẹ́ kọ̀la eléyìí jẹ́ bó ti jẹ́ ẹ jẹ́ ká kóra wa ń jánu ká máa ṣe ńtọ́lọ̀ ńfẹ́ ká dínà ṣe ńtọ́lọ̀ ńfẹ́ kọ́lọ̀ wọn gbàdúrà wa. níparí àwọn kọ́mítì kan wà tá a tún yàn gẹ́gẹ́ bí kọ́mítì jilbab jilbab al-mar'a pé obìnrin tí ò bá ti máa lo jilbab tó sì wù láti máa lo jilbab ẹ bá wa ṣe àwárí wọn ìbá àsọkùnrin lọ́ba àṣàwárí rẹ̀ àbóbìnrin kẹ̀kan sí àwọn kọ́mítì yẹn lórí àwọn nọ́mbà tí wọ́n fún yín yẹn kó fi jẹ́ pé pẹ̀lú ògo ọlọ́ àwọn afẹ́ jẹ́ sábàbí tó fi wọ jìlbáàbù alákọ̀ọ́kọ́ àwọn afẹ́ kí lá dáadáa yìí kọ́ ma lórí tiwa afẹ́ kí gbogbo yẹn náà kópa ń bẹ̀ gẹ́gẹ́ bí lẹ́tìnẹ́tìlbìrì tá a ní tí mójútó funfun àwọn aláìní ló ń jẹ lóṣooṣù gbogbo àwọn èèyàn ti ń dá sí ọlọ́run san wọn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run nìkan ló mọ iye àǹfààní tó ń jẹ yẹn ń ṣe fáwọn èèyàn wàhálà ó kéré jọjọ gbogbo ojú kóńgò méjì ojú kóńgò méjì àbọ̀ lọ lóṣooṣù ṣùgbọ́n ó ń ṣe sábàbí dáadáa jọjọ ara ẹni tó gba ìsìláàmù bẹ́ẹ̀ torí wọ́n wá wà mùsùlùmí ó padà hàn sí wa pé wọ́n ṣe mùsùlùmí wọ́n sì wí kẹ́límọ̀tò ṣàhádà ńjọ́ náà atúnrí àwọn ẹrú ọlọ́run tí wọ́n mówó wá wípé kàkà tí ẹlòmíì ò fi wá máa gbóúnjẹ lóṣooṣù ká dá wọn lóko òwò mànà àti láfara mọ́ ǹjẹ́ sẹ́wòlẹ́ lè máa ṣe ara ẹni tó dá pé àwọn lè máa dín àkàrà èèlò ló yóò tó yín láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn five five thousand ẹ wá ní wá gbóúnjẹ yìí máa o àti dẹ́yìn lóko àwọn farama so a rí àwọn ẹrú ọlọ́run tó yẹ pé ẹnìkan ó gbé téèyàn mẹ́ta bẹ́ẹ̀ fifteen thousand ẹnìkan tún padà gbé téèyàn mẹ́ta mi. ọlọ́run ọba kọ́ bá a san wọ́n lẹ́sàn-án rí so bẹ́ẹ̀ náà ni kọ́mítì ìjẹ̀lúbàbù yìí afẹ́kẹ́yìn náà dá sí àmọ́ afẹ́kẹ́ mówó wá aṣọ jìlúbàbù ni kẹ́ ẹ rà tẹ́ bá ti ra trọ́sà mẹ́ta ó tó dá jìlúbàbù kò síbóbìnrin sì fẹ́ ga tó trọ́sà mẹ́ta ẹ ra kẹfì lé kọ́mítì yẹn lọ́wọ́ ajẹ́pẹ́ yìí náà dá sí dáadáa nù ẹ wá wò wò alákọ̀ọ́kọ́ tó wọ̀ ọ́n tó bá ṣe sábàbí kó náà tún dá mi kó tún dá mi alákọ̀ọ́kọ́ ńlá dá rẹ̀ kò ní gbé láéláé torí pé ẹ̀yin lẹ ṣe sábàbí tó fi kọ́kọ́ wọ jìlbáàbù alákọ̀ọ́kọ́ nígbà tá a mọ̀ pé púpọ̀ nínú àwọn obìnrin ní ìta àwọn náà ti máa burú kárìn hòhò ọ̀rọ̀ zina là ń sọ lónìí ká bora wa láti rí pàtàkì bọ́tẹ́lómi kò lówó tó fi lè ra jìlbáàbù yẹn ẹ jẹ́ káwọ̀ jẹ́ sábàbí alákọ̀ọ́kọ́ tó fi kọ́kọ́ wọ jìlbáàbù ìbẹnu pé à ń ran ìlọsíwájú ẹ̀sìn Islam lọ́wọ́ Ọlọ́run bó sì gbà fún wa lẹ́yìn eléyìí àwọn atúní kọ́mítì kan kọ́mítì yẹn iṣẹ́ tiwọn òun náà ni pé afẹ́sẹ̀ àwọn iṣẹ́ tí wọ́n wà gigantic léyìí tó ṣe é pé pẹ̀lú gọ́ọ̀lọ́ọ̀ ní ìgbà tí iṣẹ́ yẹn tó bá jẹ́ ṣíṣe àǹfààní rẹ̀ ó gbogbo mùsùlùmí. so àwọn kọ́mítì yẹn wọ́n ní àwọn ò tíì fẹ́ àwọn ò tíì fẹ́ kí n táwọn ó ṣe yẹn kó kọ́ ó tíì jáde sáwọn yẹn máwọn fẹ́ káwọn yẹn contribute. nínú kọ́mítì yẹn àwọn bàbá bàbá wà ń bẹ̀ àwọn ọ̀dọ́ náà tún wà ń bẹ̀ so nínú wọn láti rí àwọn aláàjì wa muhammadu jamiu àtòrí àwọn aláàjì wa abdulhamid nínú wa abu zainab ọ̀nà wà nù wa so wọn wá suggest pípé ntàfẹ́ ṣe ọ̀nbùkátà contribution contribution yẹn ìwà tètè rí sẹ́mi pé nínú nǹkan tí ọlọ́run fi sàdánwò fáwọn nàìjíríà àti wá ń bí oníkó àníjọba tó ń dáhùn sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́bárí tí nǹkan bá ṣe ṣe individually ni. so àmọ́ inṣàlá ìdùnnú wa ni pé ìyọ̀jẹ́ wa náà débi pàǹgbé gba bára ka pé kíjọba wa ràn wá lọ́wọ́ so wọn á dá nímọ̀ràn wípé níta fẹ́ ṣe ó ń bùkátà owó gbogbo ẹ̀ náà wọ́n wá kéde fún yín wọn sì sọ táwọn bá fowó ṣe àmọ́ àwọn fẹ́ kó ní kálukú contribute one one thousand naira so lẹ́kùn one one thousand yẹn ó ti sílẹ̀ so ẹni tó lọ́n bá ní kó mú tiẹ̀ dání kó mú wá síwájú ń bì báyìí níta fẹ́ fi ṣe pẹ̀lú ògùn ọlọ́run gbogbo oníkálukú náà ni wọ́n padà rí nígbà tó bá yá so ẹni tó lọ́n bá ní kó múra rẹ̀ wá lónìí kó mú wá so one thousand naira kò sí tàbí ṣùgbọ́n ó lè pọ̀ lójú wa a lè máa wò pé àdúró one thousand nígbà tí one thousand ti kéré sí ní tí kálukú fi ń fìdí dátà rẹ̀ lóṣooṣù àbí ẹ̀kọ́ ni dátà tán polówó tó kéré jù one thousand five hundred àbí one two so eléyìí jẹ́ báwọn so bí kọ́mítì ìbánisẹ́ ń ṣiṣẹ́ sí àti ibi tí wọ́n bá bá ṣẹ́ dé àti tó rìsọ́ọ̀tì sí. Si pẹ̀lú ògbó ọlọ́run torí kẹ́hìn kata fẹ́ fi ṣe àǹfààní rẹ̀ yọ kárí gbogbo àlòmà ẹ̀hẹ́n nínú ìdánilẹ́kọ̀ọ́ náà láti sọ́njọ́ kan ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo jọ làrúbáńbì ìlọ̀rọ̀ yẹn ti dìde a sì fẹ́ ṣàtúnṣe èyí tó ti wà ńlẹ̀ a rí i pé kò lè ṣeé ṣe àfi ká dá dáadáa lẹ̀ tó dáadáa tá a fẹ́ dá lẹ̀ yẹn ó ń bùkátà owó owó yẹn tó one million kẹ́lẹ́ bá a mọ ibi tá à lọ so one million yẹn tí èèyàn one thousand bá dá wá one thousand ó dé lò one million péré náà ni adúpẹ́ fọlọ́. ọjọ́ bó ti ṣe jẹ́ àwa ti sọ tiwa ẹni tó bá fẹ́ dá sí kọ́ dá sí tí èèyàn bá mú lọ nìsín gbọ̀rọ̀kọ́ àwọn bàbá bàbá tẹ rí i àwọn náà ni ẹ fi sọ̀wọ́ sí Abu Zainab Abu Amina àti àwọn aláàjì wa àtàlájì wa àtàlájì wa so inshallah ọjọ́ bó ti jẹ́ one thousand ló kéré o ló kéré jù tó bá tó hundred thousand náà kò burú.

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك